إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد قم قم abdullahi gbogbo ọpẹ́ tí ọlọ́run bá kẹ́kẹ́ lánàá àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run fún aṣíwájú òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọ̀là náà kọ́lọ́mbà àdíkẹ́ ọlágúbá mú bá mara alẹ́bíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàbí ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà tó ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi kọ́lọ̀ọ̀bà àdíkẹ́ ọlápọ́ka èmi àti ẹ̀yin fún ara wọn ọlá tó bẹ lágbàrí ṣúgbà méjì sí ẹ̀yìn a sọ̀rọ̀ ń pa àwọn ẹ̀tọ́ obìnrin lórí ọkọ ẹ̀ pípa àpájùlọ tó mú a fẹ́ sọ ọ̀rọ̀ ń pa àwọn ẹ̀tọ́ yìí òun ní pé àwọn èèyàn máa sábà rá ẹ̀tọ́ obìnrin ọmọ sábàrá láàrin ní àwùjọ wa so kí o bá wà lè balance ó wà ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ díẹ̀ náà nípa ẹ̀tọ́ ọkọ lórí ayẹ ìyẹn ẹ̀tọ́ ọkùnrin nínú ìgbéyàwó lórí ìyàwó ẹ̀ so ẹ̀tọ́ ń sọ wà láàrin ṣe ẹ̀tọ́ tó wà láàrin boyfriend àti girlfriend boyfriend àti girlfriend abẹ́ni táà so yìí ẹ̀ tó ẹgbẹ́ tó eh, bóyá ríra wa fúnra wa lóyún ni a jẹra wa ní ẹ̀tọ́ kankan lódì ìwọ̀nba tí ò bá sí pé bàbá ìyàwó yọ̀ǹda pé tó lágbájá mo yọ̀ǹda ọmọ yìí fún ẹ níyàwó so èyàn ṣe boyfriend girlfriend couples life kò sí ẹ̀tọ́ kankan nígbà tó yẹ pé ọgọ́ fi àjẹ obìnrin ni tí pọ̀pọ̀lọpọ̀ ọgbà in táwọn èèyàn ń pè ní ṣòríyà ohun gangan ní ọ̀bùdíyà in táwọn èèyàn pè freedom ni irú school david lonson non-residential polytechnic david lon non-residential kò sí lé kò sí hostel so ẹgbàlé sínú ìlú ni so ẹ̀rọ ọmọ ọkùnrin àtọmọbìnrin wọ́n jọ gbé gbé two years àwọn ikọ́ fún style lábá ń pè gbogbo tóbìnrin máa ń ṣe fọ́kùnrin ló ṣe fún wọ́n bá tún fún ní owó láti lé wọ́n jọ kù sí méjì ni adama ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ọdún méjì ẹlòmí lè máa lọ́dún méjì gan ó parí síbẹ̀ kò lè ṣe nǹkan kan máa pàṣẹ ìwà tó jọkọ̀ ẹ̀ tó máa ń sọ̀rọ̀ in tó jẹ́ tó àtòjúṣe àsọ̀rọ̀ boyfriend girlfriend à ń sọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ra wọn ní níṣìlọ́kà yẹn nípa lọ tọrọ ọmọ ẹ̀ lọ́dọ̀ bàbẹ́ kò nídìí kó Islam ti kú jù yẹn lọ tí bàbá yẹ̀ ọba ti mo fún ẹ kó ma jẹ́ yàwó fún ẹ àwọn arí ẹlẹ́rìí méjì tó jọkùnrin tó wà ń bẹ̀ tí wọ́n witness yẹ so ó parí ọdídọ́kọ́ ọdídọ́kọ́ àti yàwó irú ìgì báyìí òun ni ó mọ̀ pé ẹ̀tọ́ àti ojúṣe wa ẹn tàbá fẹ́ ní ṣùlọ́kà tó jẹ́ ìyàwó wa ó lẹ́tọ̀ọ́ lọ lórí àwọn ẹ̀tọ́ yẹn la ṣàlàyé nínú kópa tó kọjá lọ àti tó ṣíwájú ẹ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn eléyìí ẹni tó bá wa àwọn tó jọ́rọ̀ èèyàn fún tó jọ́rọ̀ fún àwọn tá òlàfẹ́ mẹ́nubà àkọ́kọ́ tó ṣe pàtàkì jù ọlọ́ọ̀bá àdíkẹ́lá làmọ́lẹ̀ Quran chapter 4 verse 34 torí a máa wọ̀wá káwa sọ pé tó Islam

so ọlọ́ọ̀bá àdíká sọ ọmọ ayà yìí sóràtún nìsá verse 34 ọlọ́ọ̀bá àdíká ní pé àrìjáàrù kọ́gbà múnà alẹ́nìsá bí ma fọ́tọ̀lọ́lọ́hù bá ọ̀dọ́hùn alábáfúdì wà bí ma áhùn fàkú mín àmúwàlì tó ọ̀rọ̀ tó kílẹ̀ onígbẹ́sẹ̀ ìráwọ̀ ọkùnrin wọ́n ma jẹ́ olùdarí olórí fáwọn obìnrin cleric nínú ìgbéyàwó

kó máa wólẹ̀ kúnlẹ̀ fọ́kọ́ ẹ̀ níbi tí ẹ̀tọ́ ọkọ tó bàbàrà níwájú ọlọ́ọ̀bá àdíkíọlá lórí ìyàwó imam tirmidhi àtàbẹ́yà àti àti ibn hibban wọ́n gbà àdíkì wá òṣìṣẹ́ láwọn mọ́sànlọ́sọ́lá onígidà tó láti bá àfọ́nsàlá tóbi ṣe ṣìná wà so mẹ́ta àkọ́kọ́ ẹ̀ gbogbo alájọṣe àjọ kírun wákàtí márùn àjọ gbààwẹ̀ àjọ sáfúnṣìnà ni tóbìnrin wá lé kan ó tún wá gbà fọ́kọ́ ẹ̀ òdíṣẹ́ lámọ́sọ̀sọ̀rọ̀ ó ní kí lẹ́lẹ́ha ìyẹn ni pé lọ́jọ́ gbé alkiyama ó mọ́ sọ pé bókùnlé jannata min ayi bá bin sha'ad waljanna pẹ̀lú ojú òdíṣẹ́lá mọ́sànlọ́sẹ́lẹ̀ gẹ́gbẹ́ mam ahmad ṣe gbà wá ó ní arábìnrin kan wá bá anábì sọ̀lọ́sẹ́lẹ̀ ó wáyé ìpadà ó fẹ́ máa lọ anábì pé pé ṣó lọ́kọ́ níbẹ̀ ni anábì bèèrè lọ́rẹ̀ sọ́lọ́lọ́sẹ́lẹ̀ báwo láàrin ìwà tó pẹ́ ṣe ó ṣe rí obìnrin pé tó mò ń ṣe gbìyànjú ṣùgbọ́n tó ìtì bá ní kápá mò ń ṣe òdíṣẹ́lá mọ́sànlọ́sẹ́lẹ̀ ṣọ́àárín ìwọ atọ ẹ̀ òfà innahu jannatuki wa naru torí pé ọkọ tó rí yìí òun ni ná òun àlùjánná ni pé obìnrin a sì ọkọ wọnú ná àbí ọkọ wà jẹ́nà kọlọ̀bà àdìkíra òwòrán sí báyìí fọ́kọ́ pèsè èsì méjì láàmù wa gbà àkọ́kọ́ ibà sọ tàwọn ọkùnrin ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé eléyìí ọ̀rọ̀ ìrìn fọ́kùnrin láti ṣe ọ̀rọ̀ ìrìn lọ́kùnrin láti pèsè ilé jíjẹ múmu aṣọ wíwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà àwọn àfọ́ àkọ́gbà ìpé tó a máa dégbò so tọ̀sẹ̀ yìí nísìn ya fẹ́ sọ èyí tó jẹ́ tọ ọkọ̀ lórí àyà ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Yorùbá tó gbà yí pé nínú ìgbéyàwó àjọjẹ́ dọ́gbandọ́gba that we are equal in marriage so àwọn ọ̀rọ̀ tí wọ́n kó wá láti ilẹ̀ òyìnbó ni pé tó àjọ orí bákan náà kódà èyàn fi gbogbo ẹnu sọ yí pé kìí ṣe ìyẹn nìkan kódà nínú báìbù gan ọkọ ló lórí aya kódà nínú báìbù gan Ephesians 5 verses 22 to 23 wives obey your husbands pé tó ẹ̀yin obìnrin ẹgbà sí ọkọ yín kí wọ́n wá dínkù ògbótò ṣe rí àjọlọ́léèwé ni àrítò kódà máa jẹ́ pé obìnrin ó ní owó ju ọkùnrin lọ́ngbà míì eléyìí ò sọ di olórí ilé ariwo ilé lẹ́òjíṣẹ́ lámọ̀sọ̀sọ̀lám Khadija rọ́gẹ̀lá àná ó lówó jà náà bí lọ ìyàwó Abdullahi Mas'ud ó lówó ju ọkọ ẹ̀ lọ débi pé ìyàwó yẹn láǹfààní àti yọ zàká tọ́kọ̀ òní ó tó mẹ́rin zaka ọkọ̀ tó sọ pé zaka tó fẹ́rẹ̀ yẹn ìmìlẹ̀ ẹkù yọ fún un tẹgbẹ́ tó wájọ́kùnrin mí ní a máa sagídí pé mìtẹ̀ ní bá fún lógan mìí fẹ́ yẹn sọrí rárá èèyàn ní kòkò lówó tún lágídí tó gbé zaka tó fẹ́rẹ̀ yẹn bá kò lọ ta kò wá síbi obìnrin àdókò sí problem so zaka yẹn yọ fọ́kọ̀ ẹ̀ ní bó eléyìí ò wá fọwọ́n di pé káwọ̀ gbótò àwọn aláàmà pàṣẹ nínú ilé kọ́lọ̀bà nìjà fọ́lágbọ̀yẹ̀ ẹ̀sìn ṣùgbọ́n kóbìnrin gbọ́ tọkọtà ń sọ yìí ó kù káàtà káàfòn dédé kìí ṣe gbogbo àṣẹ tọkọ bá pa kódà kìí ṣe gbogbo àṣẹ táwọn èèyàn bá gbogbo ẹni tó bá ti yàtọ̀ sọ́nà bí sọ́nà àbútó yàtọ̀ sọ́ba dẹ́dà kìí ṣe gbogbo àṣẹ tó bá pa lágbọ́ gbogbo àṣẹ tó bá pa ápò lè dé pé lódi ìwọ̀nba táṣẹ yìí ò bá ti takòtọ́ lọ́run tó takòtà náà bí tọ́kùnrin bá pàṣẹ tó dé wọ̀ fápẹ̀lẹ́ ń sìn ó pàṣẹ tó dé wọ̀ ẹ̀tọ́ obìnrin ní pé kò gbọ́dọ̀ gbọ́n tọ́kọ́ sọ níbi ilé torípò ríṣẹ́ lámùsọ̀sọ́lám ó ní pé látọ́ ajá ti má sí àti là kò sí mo gbọ́ mo gbà tó bá jẹ́ pẹ́ṣẹ́ yìí ìnàmọ̀tọ́ àtú fil ma'ruf mo gbọ́ mo gbà lábẹ́ ń tó lọ́wọ́ bá àdékí ọlábá lọ́wọ́ sánàbẹ̀ lọ́wọ́ sí ni àdíkì nídìí òṣìṣẹ́lá mọ́sànsánà ó yan olórí fáwọn àwọn kọ̀tọ́ rìnrìn àjò ó wá sọ fún ẹgbẹ́ tó gbogbo tó bá ti gbàgbọ́ náà o gbogbo tó lórí bá ti sọ lẹ́gbọ́dọ̀ gbà àti gbọ́ wọ́n wá ń lọ lórí ìrìn àjò wọ́n ṣe nǹkan kan tó bí ẹni inú ó wá ní kí wọ́n lọ dá igi jọ dáná

wọ́n wá padà dé Madina wọ́n wá sọ fún arábìnrin pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ arábìnrin pé tí ẹ bá fi lè wọ́nà yẹn ni bẹ́ẹ̀ ṣe wọ́nà lálùkì àmàdá nìyẹn iná máa tọ́ àtúfin màálù mo gbọ́ mo gbà lábala ń tọ́lọ̀ ọba àdékẹ́ ọlá fẹ́ tàbí mi fẹ́ ni ṣiṣẹ́ pé ọkọ̀ jókòó sí nìkan nígbà ká ìkọ́nà àjọ ní kọ́nà ìlòmí pòfẹ́sọ̀ dókítọ̀ wọ́n lọ sí àwọn ibi tó pé àwọn èèyàn máa ìjọmọláàbí wọn ìjẹ́ èèyàn wọn wọ́n máa rá láàrin báyìí àwọn ẹ̀dẹ́ máa tẹ̀lé wọn ẹni fídíò ní sí tẹ́lómí torí chọ́ọ̀chì wọn a máa da ẹ̀gbẹ̀ sórí ẹlòmí a máa yínú morí kan wọ́n dìmú báyìí tó àti tì wọ́n nítorí ó wà ní ìsìlámù náà a máa ń gbọ́ mi ò tí ìrírí a máa ń gbọ́ pé ara àwọn ọ̀jọ̀gbọ́n tó gbé tòmí ẹ kó tó súnmọ́ yàwó ẹ ṣe ó kọ́kọ́ báyàwó yìí sùn so ilé yìí islam ò kọ́ wa lélẹ̀ tí wẹ́ bá ń ṣẹlẹ̀ kò síbi tí islam ti sọ fún wa gbé àbíkọ́ sọ wápẹ́ tó ìgbàdà tí wá jọ ìnẹgbẹ́ wa yìí gbogbo ohun tóbi bá pa láṣẹ gbogbo ohun tí bàbá bá pa láṣẹ tí bá pa láṣẹ kò múlẹ̀ mọ́ àṣẹ tí ìmáàmù bá pa àbí tó lórí ẹgbẹ́ bá pa àbí tí mọ̀lára bá pa òun nìkan ló múlẹ̀ èyí mo gbọ́ mo gbà lábala ń tọ́ ẹ pé kí ni ọlọ́run bá àdékìlá lọ́wọ́ sí ni so lóòótọ́ ni kóbìnrin gbọ́ tọkọ ṣùgbọ́n gbọ́dọ̀ bá sábẹ́ gbọ́dọ̀ bá sábẹ́ kí ni ó gbọ́dọ̀ bá sábẹ́ ń tọ́lọ́run bá àdékìlá ní ọwọ́ sí kọ́lọ́run bá àdékìlá fún wa ní àgbọ́yé ẹ̀sìn gẹ́gẹ́ náà nínú ẹ̀tọ́ ọkọ lórí ìyàwó ó ní pé nígbàtí afẹ́fẹ́ra wa ìyàtọ̀ ṣìnà tí ọkọ rọmọ ìyànkun lóyún àbíyànkọ́ bẹ̀rẹ̀ sí ní bára èèyàn sùn àti nìká òun ni pé wọ́n fún wa lọ́mọ ẹgbẹ́ tó a fún ẹ kó jẹ́yàwó ẹ ọlọ́ọ̀bà àtìkẹ́gbẹ́ fáǹkì ṣòhunna bí ìzní àdìhìnà ẹ máa fẹ́ àwọn obìnrin pẹ̀lú yọ̀ǹda àwọn ará wọn ọkọ mi ní ìyàwó mi ní ọkùnrin ò gbọ́dọ̀ kó má sí ní kankan bí abẹ́ṣe lọ́kọ láyà kí àwọn oníbí rárá ẹ̀ṣẹ̀ ńlá ní ọ̀nà ọba àdíkẹ́ ọlá òṣìṣẹ́ ńlá mọ́sánlá oní ìdáadá àárọ̀jùlọ mọ̀rátàwù ìlà fìrọ́ṣì tí ọkùnrin bá pè ìyàwó ẹgbẹ́tò jáṣe lọ́kọ láyà tí àwọn bá yàrí rárá mú ní ẹ̀ṣẹ̀ àwọn mẹ̀lẹ́kùn ti máa ṣẹ́bi lóbìnrin yìí tí ó fi jí àfikọ́kùnrin má bínú sí nìkan lógún kí ni ìdí torí pé táwọn bàbá fẹ́ ṣe nìkan gbà mí ní tí wọ́n sì síwájú wá ní pé alhamdulillah alladhi halala kó jẹ́ yí pé nìkan ò tó yẹ pé kò ní lè kápá ìntàwọn èèyàn fẹ́ mọ́ tó ẹgbẹ́ alternative tí ó mọ̀ dà sí oníṣìná bó ṣe rí láwùjọ nísìn kọlọmbà fún wa ní ẹ̀sìn obìnrin ò tọkọ bá pè kó lóhun ọkọ lórí ìyàwó ọlọ́ọ̀bà fi obìnrin ẹgbẹ́lẹ́yìn wala ẹ̀sì má jáde tàbábùjà jahiliyatul ula ẹ má jáde báwọn obìnrin àsìkò tí ò tí sí islamu má ń jáde báwọn àti má ń jáde bọ́pọ̀lọpọ̀ obìnrin sí jáde nísìn tí ò ní borí tí ò ní bora tọ́gbọ́tọ́ ẹlùmí ọgbẹ́ báwọn ó ṣe jáde kónú ilé aṣọ tó ẹkẹ́lùmí wọ̀ nínú bedroom ni ó wọ̀ jáde tó jẹ́ pé tó òun làwùjọ ń wò ní ìtẹ̀síwájú nísìn ọlọ́ọ̀bà jẹ́ sọ pé kóbìnrin gbélé ohun ìpìlẹ̀ gbóbìnrin ó bá jáde yóò nídi kan tàbí kejì tó bí jáde kódà nípìlẹ̀ nípìlẹ̀ kìí ṣe rẹpọ kìí ṣe ojúṣe obìnrin kó ṣiṣẹ́ ìdí Islam làkẹ̀lẹ̀ ní pé ọkùnrin gbọ́dọ̀ mọ́ gbọ́bù káàtọ̀ obìnrin ní gbogbo ìgbà tó bá ń wà lọ́mọdé bàbá ló wà responsible gbogbo tó bá fẹ́ rà responsible bàbá ẹ̀ tó bá ti pó ní tó bá ti pó lọlé ọkọ ọkọ ló responsible gbogbo tó bá ti ní responsibility ọkọ ẹni tọ́kọ bá kú tán responsibility orí àwọn tani orí àwọn ọmọ sẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ pé tí ò bá lọ́mọ ńkọ́ ẹ̀hẹ́n nínú ṣẹ̀ríà Islam kódà kóbìnrin má lọ́mọ ṣèbí yóò lẹ́gbọ̀n yóò lábúrò àbí yóò láwọn tó yẹ pé fámílì wọn ni wọ́n tí wọ́n jọkùnrin àwọn ni responsibility obìnrin wà lórí kíni tó wà lórí wọn so ibi tí wọ́n bá tún lò fi ẹ̀sìn fámílì ò ní máa túká bó ṣe máa túká nísìnyí pé ah, eh, àbúrò bàbá mi lágbájá àti jà ànísọ̀rọ̀ síra wọn ẹ̀gbọ́n ìyá mi lágbájá eh, àjẹ́ ni wọ́n ọbẹ̀ pàmìjẹ́ yíò possible ní Islam torí pọ̀pọ̀lọpọ̀ òfin Islam wọ́n jẹ́ pé family la so mọ́ Islamic Sharia is family centric so kò sígbà kan tí Islam fobìnrin lẹ̀ tó tó bá pẹ́ tó ilẹ̀ wá fún ọkùnrin owó pé tó yẹ kóbìnrin náà ṣe hẹ́n ìgbà yẹn lóbìnrin tó láǹfààní àti iṣẹ́ yóò sì ṣiṣẹ́ tó pẹ́tò yóò tọ́jú ìjọmọlúàbí obìnrin obìnrin oníṣẹ́ láwùjọ tí ó ti mọ̀fọ́ gbáǹdì tí ó ti mọ̀fọ́ tẹ̀ lára mo wọ fídíò kan in tó dùn mí jù àwọn studio radio radio station mi nílárúkọ radio station yìí obìnrin yẹn wọlé ó lóyún nú báwọn ọkùnrin lè ṣíbẹ̀ sí tẹ wọ́n yẹn tẹ̀ ah, ah. so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ní mọ́ ṣẹlẹ̀ láwọn ibi tí a ò ní ṣe ibi tó bìí ó ti ṣiṣẹ́ ibi tí ó protect karama ẹ̀ protect our honor òun ni kọ́nà bá lè jẹ́ fálágbó yìí ẹ̀sìn gẹ́bẹ̀ náà lára tí ó jẹ́ tọ́ ọkọ lórí obìnrin ó ní pé kí obìnrin kó ṣiṣẹ́ ilé ṣiṣẹ́ ilé yìí fóbìnrin kébà lè wo bọ́wọ̀n àfáà lè fojú wọ àwọn nǹkan yìí àwọn àfáà gún sí bí ọ̀nà mẹ́ta lórí ẹ̀ àwọn àfáà kan gbà tí wọ́n ń sáàbọ̀ nífẹ̀ẹ́ ló wọ́n ní kìí sọ̀rọ̀ yàn kóbìnrin ṣiṣẹ́ ilé so yalagbẹ́rẹ́ bá ń dáná lọ́dọ̀ sí wọn ìrọ̀ ó bá dáná ti sọ́dágọ̀ fún ẹni kò dá kò dá ó dáná fún ẹni bá ń bọ́ sọ́kò síbẹ̀ àwọn kan gbà báyìí pé tó wípé kò kìí ṣe responsibility obìnrin láti ṣàwọn nǹkan àwọn kan ní pé rárá o ọ̀ràn ìyàn ní kóbìnrin ṣiṣẹ́ ilé dídáná ṣe fífọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nígbẹ́ ẹ̀rọ àwọn ìyàwó àwọn sàábẹ̀ ìjíṣẹ́ lámọ́ sọ̀sọ́làm a ah, ìbùkátà karẹ́rú Fatima bintu Muhammad Fatima mọ̀lúṣẹ́ lámọ́ sọ̀sọ́làm ó wá kọ̀m̀plé fánà bí ẹfún alẹ́rú kan tẹ́rú dẹ̀ wálẹ̀ àrẹ́mìgbẹ̀ rárá ní fún ẹlẹ́rú ẹlọ́mọ̀sọ́bá ẹmọ́sọ́bá ẹmọ́sọ́bá ìfúntàfún ẹ̀ àwọn àfáà ẹlẹ́ẹ̀kẹta ìtàsọ ni pé àwùjọ téèyàn bá wà ní ó tọ́ wa ní kan tó jọ́ràn ọyàn fún obìnrin tí ọpá bá ń lo ìbò nísìn tẹ́gbẹ́tò àwọn òkà kún nǹkankan tó ọkùnrin lè bọ́ sí inú kíṣìn kó dáná so ibi tá a bá wà àṣà wa ní ó tọ́ wa ní ka bóyó jọ́ràn ọyàn bí in Africa here in táàmọ̀ ní pé obìnrin máa ṣe kíni obìnrin máa ṣe iṣẹ́ ilé yóò wá kíni yóò mọ̀ jẹ́ ọ̀ràn yàn ní wọn lórí dáwọn àwùjọ yìí so ó ṣe kù tí ó wà láti sọ wẹ́ á mọ bẹ́lẹ̀ ní ọ̀rọ̀ ní kó bàbá tí ó bá ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ̀mbà àti ti ìgbà náà lọ بسم الله الحمد لله والصلاة والسلام على من النبي بعده Muhammad Abdullah salawatu rabbina wa sallam alayhi wa bad. Uh, in uh, two khutbah, our two khutbahs that we did in the past, last week and the week before, were centered around the rights of the wife on the husband. So it took us two khutbah to even touch, it, it wasn't uh, exhaustive, but we touched the major points in those khutbahs. So we want to use this khutbah also so as to balance the equation to talk about the right of the husband on the wife. So just as the wife has rights and has responsibilities in a marriage, so also does the husband has rights, rights and responsibilities. So here, this khutbah, I want to center it around the rights of the husband on the wife. And when we are talking about husband and wife, we are not talking about boyfriend, girlfriend. We're not talking about dating. If one has not become a legitimate wife to us, or we are not legitimately married. And what, what does legitimate marriage, what does it mean? It means that we have been to the father of this girl, and the father said, I have given her out to you as a wife. The father says that, and there were at least two male witnesses. She becomes our wife she becomes our wife. So when we are in a boyfriend-girlfriend relationship, there are no rights and there are no responsibilities. But unfortunately, most times, women are the ones at the receiving end. So you see people in universities or in polytechnics, whereby throughout their stay in the institution, they would be living what is called couple's life. The woman will be living as if she was married, she cooks, she does everything, and it does not mean that they will get married at the end of the day. So at the end of the day, the so-called freedom actually puts the woman at a disadvantage. In such scenarios, there are, that is why haram. You can't talk about rights and responsibilities. So when we are talking about the rights of the husband and the wife, we are talking about people who are legitimately married. So the first one is that the husband is the head of the home. Categorically, unambiguously, the Quran states this in Surah 27 verse 34. That's Quran 4, 34. Allah says, Ar-rijalu qawwamuna 'ala Men are in authority over women. It is un-African, even outside the purview of the Sharia. It is not an African tradition whereby we say in a married home we share responsibility. That we have two captains. So, you know, you have a DSC, you have a DSC, you have an MSc, you have an MSc. So when I do this, you do that. It is, it is not permissible. The Quran is unequivocal about this. Arijalu Kọ̀wọ̀múnà Alanisa in the home, the husband is the president, prime minister, captain, whatever you want to name it. So also even even find you find even this in Christianity. Even in Christianity is there. That's why the verse Ephesians 5 uh, verse 22 23. We have St. Paul or St. Paul the Apostle saying that uh, wives, but the word he used, he said submit to your husband. So we find that this concept of equality in marriage is something that is alien not only to religious doctrine but to cultural norms. In a family, the husband is the head of the home and the wife should obey him. So that verse is the first evidence. Second evidence, the Messenger of Allah said, if I would command anybody to prostrate, kneel to anybody, I would have commanded the woman to kneel to prostrate to her husband because of the right that the husband has on her. In other hadith, the Messenger of Allah said, if a woman prays five times, fast the month of Ramadan, protects her chastity, she does not fall into zina, and then وَأَطَاءَ الزَّوْجَةَ and she obeyed her husband. So we share in these three, the, the, the first three things the Prophet mentioned, uh, praying, fasting, and staying away from dinner, both men and women share, each other. And then you have this addition for women, and she obeys her husband. She enters Al-Jannah with any door she so wishes. So this also emphasizes that yes, men are in authority over women in any in a, in a marriage. The Messenger of Allah addressed a woman who came to him, asked, uh, "Are you married?" I said, "Yes, I am married." She said, yes, I'm married. Mr. Bala asked her, how is the relationship with your husband? And the man said, well, I try my best. I cannot, I, I, I do what I am capable of. And Mr. Bala said, be careful of your relationship with your husband. Your husband is your determinant for Al-Jannah or the hellfire. May Allah protect us from hell. So also, when we are legitimately married, if a husband calls his wife For sexual intercourse, it is not allowed for the woman to say no, unless there's an legitimate reason. You see, when we go to our father-in-law or our would-be father-in-law, and then he grants us permission that yes, you can marry my daughter, that permission is a lifelong permission that yes, we are allowed to have intercourse with ourselves. So the Messenger of Allah said, if a woman calls, if a man calls his wife and the wife refuses and the, the man slept angry at her, the angels would cuff her till she wakes in the morning. So Islam wants to abrogate, block, protect, and then guide against all forms and ways of zina. And that is why we have zina so much in our environment. That is why we have one of those highest uh, paying industry as a prostitution industry. So in some, some I think was it last, no not last Ramadan, two Ramadan ago, in the month of Ramadan, there was uh, some people running after themselves here because they brought in three women prostitutes and they refused to pay them. You find all this rot in society because of some of these rules that people have jettisoned. So also, Islam has said that the woman does not leave the home unless with the express permission of our husband. In Surah Al-Ahzab, Allah says, وَقَرْنَا فِي بُيْتِكُنْ That's Surah Al-Ahzab, verse 33. The old women stay in your homes. وَلَا تَبَرُجَنَا And do not go out. تَبَرُجَ الْجَاهِلِيَةِ الْأُولَى The way the women used to go out before Islam. The way Islam is structured is that there is no time that a woman is left to her own desires. When she is a daughter, it is the responsibility of, the responsibility of her father to take care of her. All her needs, all her wants, the father is saddled with that responsibility. When she is married, it is the responsibility of her husband to take care of all her needs. When the husband is no longer there and she has children who are mature enough, the responsibility shifts to those children. Even if she has no, ch no child, And then, of course, there's going to be a male relative somewhere. The Sharia will saddle this male relative with the responsibility of doing what? Of catering for her. The Islamic Sharia is family-centric. Some of the problems we have amongst families whereby this one is not done to this one, that one is not done to this one, uh, it will not happen. And even if it happens, it will not preclude us of our rights from each other. So because at certain times you'll be required to take care of the rights of certain people who are your family, whether they are near or far. So as a woman should stay in their homes. getting sustenance for themselves is the right of those who are male relatives. Especially if she's married, it's the responsibility of the husband. And that was why in our past football we stressed this. Shelter, food, and clothing must be provided by the husband. If the husband cannot then the Sharia empowers the wife to decide to opt out of that, of that marriage. I haven't stated here that the, ma the, the woman can go ahead and take from his money. This is broad agreement among the scholars. That is, the man has the money, but he does not want to give. So the, man, the woman can take if the husband does not know. Uh, I'm not saying that we should go and take it. I'm saying that if we have somebody who has the money and it's not doing that responsibility. And then uh, if you are taking, you know, the people say you should take, then you take as no. It is what is sufficient for you and uh, and your uh, and your and your children as it came in that head. The Messenger of Allah told that woman said, "Khudi min mali, take from his money, ma yakfiki wa waladaki bil ma'ruf, take from his money what is sufficient for you and your children with what is known in society." So we want women to be protected It is only when there is necessity that a woman should go out to work. And even when she's going out to work, it has to be in environment or in circumstances that her dignity as a woman is protected. So she dresses properly. When you read the verses talking about the woman wearing hijab, one Allah ends one of them, he says, ذَلِكَ أَدْنَا أَنْ يُرَأْفْنَا وَلَا يُذَيْنَ that when you wear, when you dress as a Muslim woman, that is the least you can do. So people will know that, oh, this one is a Muslim woman. are you there, and they will not harm you. What is the harm that we're talking about? Cat calls, touching women. Anyhow, if you go to where they even sell, not even office, where they sell uh, all this, uh, what do you call it? Uh, all this uh, selling clothing. And you see women pass by, you see the way they, those, those uh, sellers will be touching them and things like that. We do not want the Muslim woman to be like that. It's only when there's necessity that she's allowed to, to go on. And then the final one is that it is a right for the woman to do the household, household chores. This, I said, scholars have three opinions about it. There are scholars who believe that it is not a responsibility. Rather, the husband should find his way. Therefore, there is not the responsibility of the woman to cook, to wash clothes, to sweep the home, Go and provide somebody who do that. And we have illustrious scholars who held this position. Their argument was that there is no compelling evidence that says that. And then we have scholars equally on the opposite who say that it is compulsory on her to do those household chores. And then they cited that look, the wives of the companions of the prophet, even his daughter of the prophet Fatima, she used to serve her husband so much so that he came to complain that this work is too much. And then we have the third group who reconcile the two positions, and this is the most correct uh, as far as I'm concerned. It depends on the environment you are in. If you are living in the West, whereby women are not deemed to be doing those household chores, fine. There's no problem. It will not be compulsory on you. But if you are living in Africa, especially in Yoruba land, uh, I think in Africa generally, it is the responsibility of the wife to also serve the husband. Inshallah, we'll give the concluding part of our khutbah next week. May Allah SWT protect us uh, beyond beyond them. Inna wali zalika wal qadr ali. May Allah SWT guide and protect us. Uh, inna wali zalika wal qadr ali. May Allah SWT accept our our salah, uh, our our acts of worship, our fasting and everything. Inna wali zalika wal qadr ali. Uh, Ashley Rawa.